أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أترى يكاتي جفان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أترى جوفا وراء لي لأترى صحابة جمات لبلدادا آمين أبلهم بالك ولا أرن فانا من ينجوك اللي تابق بولاي آمين لأدو عليك أمنا هو اللي ينجوك اللي والجنة اللهم آمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم آه أجب له الحمد لله yorùbá wọ́n kú lédè gan. tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó kù díẹ̀ káàtó fún akẹgbẹ́ èèyàn bóyá ní èèyàn bóyá ní akẹgbẹ́ èèyàn lẹ́nu sẹ́kàn náà bóyá ní inú ìdílé tí nǹkan bá kú díẹ̀ káàtó yóò bá wọ́n fẹ́ kí ẹni tí kò kàn kó bá ẹni tí yóò kàn sí à kájọ pín kí n sì ń bá sẹ̀ríà sàlámù mu sẹ̀ríà sàlámù sọ yìí pé tínú ètò yẹ bá ń dùn bá dunnú bá kẹgbẹ́ náà dunnú yẹn kódà tó bá fi ọ̀sìn dùnú dá lóhùn sọ. bákan náà tó ẹgbẹ́ ìkókù lọ́kàn balọ̀kẹ́dọ̀ ẹ̀rù kan yorùbá ní ikú tí ń pa ojúbà ẹni òwe ńlá ní ń pa fún mi yẹn pé wọn náà máa rí ti irú ẹ tó fẹ́ kà ó. tẹ́kù náà bá ní ìwé náà ní bá fún yàn ó yẹ pé tùmọ̀ gbọ́ síbẹ̀ yẹn oníṣẹ́ orí nǹkan tìrà mọ́ ó lè pé ọ̀sán fóun ó lè pé tètè wí ó lè pé ẹ̀ẹ́dínní kan ẹnìkan fún mi nílò ọ̀rọ̀ kan níbi ọ̀sẹ̀ kan sísìn ẹni bàbá yìí máa ń mọ̀ dáadáa ní sáwì ọlọ́run ra ọkọ̀ ńlá fún wọn jibula afa ni wọn imamu ni wọn ama ẹnìkan bẹ lára wọn ní bàbá imamu tó yé sí mi náà ni ẹta awé orí sí wọn wọn mara wọn láti lẹ púpọ̀ tó wá gbọ́ pé Ọlọ́run sọkọ fún ìkejì rẹ̀ mọkọ sí ń dé lẹnìkan bá rò wípé orí wọn jọ ní lùmbákẹ́ gbé fóònù abakùtì ẹkú náwó ọkọ̀ yóò ẹkú oríire o olóríire o ọkọ̀ tó lọ́rùn àti báyìí lọ́jọ́ ní báyìí báyìí báyìí. ìṣí wọn ní ẹni náà wá wí ránṣẹ́ tó sọ fóònù lórí fóònù èmi ò ní sọ. musa sọ fún mi pé n tó sọrí. ẹ̀fọ́ ìsìn sọ sí àtọ ọmọ ànágbé adamu ẹ̀ǹdá ìsọ fún o tún sọ fún ti pé a kí ọ̀rẹ́ yín o. ọ̀tọ̀ ní tààrù bá bá tọ̀ ní tààrù bá wà o. àtìlọ́mùkún ló ń lọ ẹ̀rí gan kò mọ sọ́kọ rẹ̀ kò mọ pé òun náà ló ń rọkọ. kò gbádùn. ẹ kò gbádùn kò rí síbẹ̀ kò ní gbọ́ sí. bẹ́ẹ̀ sì ni tọrọ ń bá gbòòrè dé fún ẹnìkan nínú ọ̀rẹ́ méjì jẹjọ rìn àbọ̀rẹ̀ mẹ́ta ah. tí ọba tó kàn bá òpin àwọn ilẹ̀ Yorùbá yóò akéde nìyí ìwà tó gbà pé kí òun ló lọ́n pín in lóúnjẹ rírà wọn. yóò pe kíní kan táwọn oníkéwù ń pè ní tàṣàwùrí yóò lo tàṣàwùrù yóò máa fojú ya fọ́tò bí oore rẹ̀ ní ṣe ń lọ náà ọ̀dọ́ rẹ̀ rẹ̀ tó yóò mọ̀ pé ó rẹ̀ ń lọ yìí ló lò yìí yóò máa sọ ní abalabakọ ni wípé agbóhódùnú kan ni o tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn àlùfáà àti bẹ́ńdùgbàdàn tí wọ́n sì kún ní ti olóore ṣe fún gbogbo olùbàdàn àti gbogbo Ọ̀yọ́ state àti gbogbo lẹ́kàrà òjìire. oríṣiríṣi pé kò kọ́ mọ́ níbi tẹ́lẹ̀ àìwú ẹ̀ ń bí ilẹ̀ haúsá lọ́wọ́ ọlọ́mọdé tó náà wọ́n dẹ̀ fi jíṣẹ́ wọ́n jí sẹ́fara alé wọ́n jí sẹ́fara oko wọ́n jí sẹ́fẹ̀ tí wọ́n mọ̀ rí wọ́n jẹ́ ní tí ọ̀mọ́ tí wọ́n mọ̀ rí. bàbá wa fọdọ́sẹ̀ sàgàríyà àlùkọ́rí ní ọjà àbá ọba àyíkọ́ lásán ilé kéwú lásán àràgbájì bí ilé kéwú ni. alihamudulilayi. ilé kéwú tí bá ní kinní kan sáámílà mm. mọ́tàbà sáámílà mọ́dúrásà mm. tún sáámílà tí lọ́lọ́ nǹkan fún wa. mọ́ríkà tún sáámílù. mọ́ríkà tún sáámílù. akérèmọ́kúnmọ́lá. mọ́ríkà tún sáámílù mọ́dúrásà tún sáámílà. akérèmọ́kúnmọ́lá kọ́lọ̀ kó ràn kọ́ kó a lọ́wọ́ máa mú iwájú rí ẹ̀yìn sọ àdá gbogbo ìbọ̀lọ̀ bá sọ̀rọ̀ fún ni àdébìrì ni ó dùn ní àwa lọ́lọ́ sọ̀rọ̀ fún. ọlọ́run kọ́ lè kí ó ńlá fún bàbá yìí ó tún wá kọ sáàyè dùnú wọn. orí ilẹ̀ ọ̀nà ọ̀dọ́ bí a ti bí wọn lọ́lọ́mbà àgbò orí wọn kà. káàkiri ló gbé sọ́nà àbòmí ilé Ìbàdàn bí wàhálà ìròyìn àmọ́ bàbá nìbàdàn ní ọjà ada kọlọmùbá ní pàdékùn ìkẹ́ fún àti ti lọ. àmín. àwọn tó kù bá ní pàdékùn dáyà fún wọn. àmín. àmì ọlọ́run. àmín. ọ̀kẹ́ gbòógì orí tí wọ́n ṣe fún wa ìlélẹ́ yìí tí wọ́n gba bàbá sàkárì ìyá láàyè lọ́jà àbá máa kọ́ ń tẹ̀sí. wàláhì ìdúró ni bí wọn bá gbà wọn láàyè bọ́lá láàyè míì àmọ́ wọ́n gbà wọ́n láàyè níbẹ̀ níbẹ̀ ti jẹ́ ó tún jẹ́ wáṣàt ó tún jẹ́ àárín gbùngbùn tó o kálukú láti lọ gba ìmọ̀ alábẹ̀rẹ̀kà yìí nílẹ̀. àmọ́ bàbá ti wá lọ ọlọ́run ti wá lọ sọ wọ́n kalẹ̀ kà ó ti mọ̀ kánẹ̀ wọn ẹ̀sẹ̀ ah in fact ọ̀rọ̀ fẹ́ẹ́ kí ni wọ́n dùn sí ni alhamdulilayi rabbil alamin. bàbá Zakari ya kó ilé bá gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ẹ̀yin ọmọ yìí bẹ́ẹ̀ máa ké kùránì lọ́tún lọ́sì tó gba òkè kan yìí tí ẹ̀yin á kùránì ẹ̀yin ọmọ kọ́lọ́ fi sàánú wa lọ́yọ̀ tó ti mí. ọ́fíìsì o ọ́fíìsì o. láti ọ̀sẹ̀ ètò ti sàánú owó lẹ́yìn Yorùbá nǹkan sọ ìkàlà wọn sọ jọmọ́ àmọ́ wọn ka kùránì ní ọ̀nà tó yẹ kí wọ́n gbà ká gẹ́gẹ́ ní ilẹ̀ lábáwá o ti pẹ́ díẹ̀ tẹ́tí máa ń sọ fún wa ipe tí yàrá bẹ́ẹ̀ nìkan bá lọ láti ìlú nàìjíríà ń bí ó bá ta kú bóyá aramu ló ta kú sí ní onímọ̀ọ́kà ní àbí màdínà ń kà bí wọ́n ṣe é máa ń kà ń lẹ̀ yóò bá wọ́n làwọn afárá wọn àti pé ah yàtọ̀ yàtọ̀ màdìhábà wọ́n máa tún lówó torí pé ìfíjọlé tí wọn nígbà tí ìbá ń fa nàgbó nígbà wo lọ́wọ́ fẹ́ sọ ara ni. ìgbàgbé ah! wọ́n fẹ́ sọjà la. wọ́n máa wò yóò tún adé ló máa pẹ́ pẹ́ẹ́rọ ń takọ̀ ní maka ah! àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ pé njẹ́ ń wò ní pé ah! ọlọ́mọ bàbá kà sí sí tó àmì yìí o èyí rẹ̀ tó rí ká yìí tó ara. báyìí ń rò ó báyìí. bí a pé mo bẹ́ẹ̀ dé agbolu agbo ni ọbẹ̀ tí agbo ni a ni mo fẹ́ dé agbo ni. mo fẹ́ ra àtàwé. ẹẹ ìdìgbà ọ̀nà kan tí wọ́n ń pè ní ìbòrò. débẹ̀ tí ó lọ já òkùnkùn mo fẹ́ di àgbònà gbòòrò débẹ̀ tó lè jẹ́ pé ó tún já òkùnkùn ọbẹ̀ kó ń fẹ́ gba abẹ́rẹ́ dé tó pa ó wá ló fẹ́ gba gbòòrò dé àti sábà pé àwọn tẹ̀ jẹ́ pé ń sèdè èèyàn wo ọ̀kadì ó ti ó ti ó ti bẹ̀rẹ̀ àríwá tó lábílì mọ̀dúkì. ọ̀la náà fẹ́ sí àyè náà jàmá. ká ní kí n ṣe sunday tí mo níwà sí ni kí ni bá máa ṣe ìyá níjọ sí i. àmọ́ mo níwà sí dápẹ́tẹ́ lọ́la. sunday tó wá gbẹ̀yìn báyìí àwa làmọ́ ń ṣe wà sí ní muslim community. tí ì bá sì yùn n bá tètè kúrò lé kábàtì débẹ̀ kátó ọmọ ìjà òṣèré mi. ẹyẹ gbogbo máa àti débẹ̀ ẹ̀jẹ̀ lọ débẹ̀ kálọ̀ kálọ̀ dùnú ṣíṣe ọlọ́run níbẹ̀. ìdí ayọ̀lẹ́ ni wọ́n kọ́ ọlọ́nkọ́ ayé náà ti fún bàbá ìdí ayọ̀ rẹ̀ tó bá ti kọjá ìdí ayọ̀ rẹ̀ náà èèyàn abẹ àgbà. bàbá wa sọ́sẹ̀ ya, àlọ́jẹ́ ni wọ́n lò ó. àmín. àlọ́jẹ́ ni wọ́n lò ó. àmín. mọ̀jọ parẹ́ o. àmín. abẹ́lẹ́ wọn àlejò ọ̀la balẹ̀ sọ́ọ̀dì kùlíyà. àmín. jamiat. àmín. wọn àgbẹ̀rẹ̀ ọlọ́run. Allahumma àmín. ntọ́yẹ ká pilẹ̀ ṣe ìnílé kíjọba wa bá máa tọ́lùmọ́tò ọ̀sán náà ní ìsìn ìjáde tá à ń fẹ́ fún wa jọ̀wọ́ yọ fèsì ẹ kó nípa tí ó kù bẹ́ẹ̀ lọ́la. kálá abárẹ́ nìkan sọ fún gómìnà wa pé torí ó máa ń ṣe dáadáa tabarẹ́ nìkan sọ fún gómìnà wa yìí pé kó yín èèyàn lọ kó yín èèyàn lọ bí tí wọ́n ti máa hali kuraani sórí ní ọ̀nà tí ọlọ́run gbà sọ kalẹ̀ sáyé tí adéwọ̀n bá gbọ́ yóò ṣe bẹ́ẹ̀ torí ń ṣe tó ṣe bẹ́ẹ̀ ìgbà tó ń rìn ìgbà tó ń rìn Ọ̀yọ́ state lọ́wọ́ gbogbo àwọn olówó wa ẹ bá mọ àwọn ẹ sọ fún wọn olùdarí tó dá sílẹ̀ dá sílẹ̀ kágbáyé gba àlùkò ànì yìí bàbá ìgbà àyọ̀gbà bàbá ìgbà àyọ̀gbà ọlọ́run máa jẹ́ bí ọkọ̀ lẹ́bàdàn. ọlọ́run gbogbo ọmọ wa tí wọ́n ti dé àyè náà lọ́ọ́ kakura ní abẹ́ka wọn wọ́n jọ lọ́pìn. ọlọ́run bàbá wa Zakariya wọ́n ṣe wọ́n ṣera wọn kalẹ̀ nítorí ọlọ́run wọn náà èyí àṣẹ ń gbẹ lúgbúrú ẹ yẹ ń ti lọ́jọ́ sí gbogbo ọmọ tí wọ́n bá kọ́ ní kí wọ́n lájé ẹ má bẹ̀rẹ̀ yóò di ewu wájú. bẹ́ẹ̀ ti ń gbọ́rí. bẹ́ẹ̀ ti ń gbọ́rí. náà pẹ́ kankan àmà yẹn àmà yẹn fọlọ́ rẹ̀ lọ́lọ́dọ́nù fọlọ́ rẹ̀ lọ́lọ́dọ́nù tí n bá ẹ̀yin náà gbogbo ẹ̀dá nọ́mbà wọn lọ́wọ́ ẹ máa bá ní pè wọ́n ẹ máa kí wọn á fi nọ́mbà wọn síta ẹ jọ̀wọ́ ẹ ṣiṣẹ́ rẹ olóore ńbẹ ẹ jẹ́ kí pípì kó já bàbá dà á tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún ẹ̀dá kan tó bá rẹ̀ ní kí ìdùnnú di méjì bó ló fi lè tó tó bá ti fẹ́ dà kan táwọn èèyàn bá kì í òye bí ìbànújẹ́ ẹ̀yẹ́ máa fi kíkan lẹ̀ yorùbá àwọn obìnrin ní mọ́tà bá lò kí wọ́n bá bímọ ní ìsìn wọ́n ìyá kan ti ń tajà lọ́jà yóò kàn dáa ní ọjà yóò kàn fi lẹ́yìn pé abímọ o ẹ̀ẹ́dínlójọ pé ẹ pé ewu ẹ pé ewu ẹ pé ewu ẹ pé ewu sẹ́yìn bí wọ́n ṣe ṣe yẹn ìdùnnú ni tọ́lọ̀ jùlẹ̀ báwọn fẹ́ẹ́ ìjọba tí a bá ṣe sí mú yóò tó wọ́n ìbọn wọn lé ní. àbí máa o tẹ̀sí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé yà ó yà àlá àbí máa ẹ̀ ìjọba àbí máa ni ọkọ àbí máa ni ó lóun bọ̀ nítorí òun ṣe lọ́lágbára lọ́wọ́ náà nù anima ẹsìn wa anabi wa ni ẹbí gbòm ní sọmọ gbogbo yìí ẹ bá di ni a pè nọ́mbà wọn fún bàbá sọ ń pè àbá ajá ní sọ tàbí ó pè wọn fún wa kakọ kakọ wọn máa pè wọn máa pè wọn ẹkú rere bàbá wọn ní abẹ́sílẹ̀ kí wọn lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ọmọ tí a náà ń bọ̀ o ọmọ tí náà ń bọ̀ o àwọn náà ń bọ̀ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ o wọn bọ̀ akapọ̀ á ní o bẹ́ẹ̀ ti dunu yẹ ọlọ́run ti pín lórí rẹ̀ àfàwà Suleiman Mukadam láàyè yìí ọlọ́ba sànú ẹ̀ ọlọ́ba sànú ẹ̀ ọlọ́ba sànú ẹ̀ olóòpè mi rọ̀ lẹ́jọ́ kan bí pé ankulọ̀ fẹ́ rí fọ́rọ́ pàtàkì kẹ́múríkì ọ̀rọ̀ náà ó ní ẹ̀yọ̀ǹda fún mi mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ Kùránì lọ́jà àbá níjọ́ tó ti dà fá àgbà mo ní mo yọ̀ǹda tíra àní àní lọ́wọ́ àníyàn ìta ní bẹ ṣùgbọ́n àníyẹ wọ́n sì lọ àwọn àtọmọkí wọn wọ́n lọ ìgbà tí wọ́n lọ wọ́n fara bá mi pé à àǹkùnlá àwọn àfáà wa ti jẹ ọmọ fún yín ẹjẹ wọn wá kọ kínní yìí o kò í ṣe ń ta àlekọ pé kọ́mọ kọ́mọ bá ti hàn lọ o pé kájẹ nǹkan wá kọ o ẹ ẹ fi ṣáà ẹ bá ń gba fọ́ọ̀mù fún ọ ẹ bá èyí náà lè fún ọ lọ ẹ lè fún ọ lọ tó ẹ tọ́ bẹ́ẹ̀ látàkọ́ pé wọ́n ti wá sí ọjà bá látàkọ́ tẹ̀ gbàgbé gbà nìyẹn kódà ń bá bàbá tó ti ń rìn gbáǹtọ́ sáwọn fọdún lóko pé èyí náà lọ bá rẹ̀ ní àfi tó dáadẹ̀ ẹ̀ sáàkì àwọn ikọ̀ báyìí náà àwọn ọkọ̀ àkọ́kọ́ jáde ikọ̀ kejì jáde ikọ̀ kẹta jáde ìkẹrin jáde kàtó wa dàálẹ̀. bẹ́ẹ̀ bá ti ń fi ìmọ̀ tì síbi tí màá ti wá tọ̀dọ̀ yóò lágbàríkà.

wọn jẹ kí ọmọ yàrá bìí ká. ibi wọn sọdọ bẹ́ẹ̀ ni pé ó yẹ kí gbogbo ọmọ tó mú wọn. kàlẹ́ ìṣòwò ṣùgbọ́n àwọn ìṣìyàn bẹ́ẹ̀ ń kó wọn kiri ọlọ́ọ̀nù wàá balẹ̀ sọ́lẹ̀ sọ lóore. láhàlú la pàtà ẹ̀ ń bẹ̀rẹ̀ sàn ọba ní fi nọ́mbà síta ẹ̀ dàpọ̀. tọ́ ayé àti abẹ́rẹ́ sí túlẹ̀ ní ẹgbẹ̀rún kan ogójì ó lé márùn-ún ní abẹ́rẹ́ sí túlẹ̀ ní ilé afásitì ti dé ọ̀dà báwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أجد فيما أوحي إلي محرما على طائم يتعمه على طائرية يموت إلا أن يكون ميتا أو دم سفوها أو لحم إندير فإنه رجز أو فسق أهل لغير الله به فمن طور غير باق ولا آد فإن ربك غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kula ajidu fi ma ohiya ilaya muharrama ala tọhimi yatamuhu ala tọhimi yatamuhu ila an yakuna maitata aw dama masfuha aw lama khinziri fa ina orijitu aw fisika ohila lọgẹri la. أهل لغير الله به فمن ضر غير باق ولا عادي فإن ربك غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أجد فيما ليم حرام على طاعم يطعمه إلا أن يكون ميتة إلا أن يكون ميتة أو دما مسفوحا أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن يبقى غير باق ولا عاد فإن ربك غفور رحيم بسم الله الرحمن الرحيم قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعم على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دمه مفتوحا أو دما مسفوحا أو من خنزير فإنه رجز أو فسقا أمل لغمر الله به فمن اضطر غير باب ولا عاد فإن ربك غفور رحيم tọ̀ àyà yìí àti àyà tó tẹ̀lé ìyẹn fọ one forty six àti àyà tó tẹ̀lé yẹn náà one forty seven. àkọlé tí àwọn afáàfin ni pé. alimatiwaru alimatiwaru mulimu haram ala muslimin. والمحرم على اليهود bàbá pọfẹsọ wahaba azọẹ wọn ní àwọn nǹkan jíjẹ alimu arọm tá a gbọ́dọ̀ jẹ matiọmu wọn máa ń jẹ àmọ́ a gbọ́dọ̀ jẹ awolá a gbọ́dọ̀ jẹ alali mùsùlùmí àwa mùsùlùmí ni walimu arọm alájẹwù di àti díyẹ̀wò náà gbọ́dọ̀ jẹ. àwa mùsùlùmí ìwọ ní fáwa àgbẹ̀dọ̀ jẹ́ nítorí àlàáfíà tiwa nítorí orí fáwa àánú fáwa píkàrà mọ́ jẹ́ wàlẹ̀ mọ́ arámọ́ aláyẹ̀wò bí àwọn àti yẹ̀wò tí a máa kà yìí táwọn gbọ́dọ̀ jẹ́ ìdíyà lọ́jọ́ ọlọ́run fi jẹ wọ́n yà nígbà tí wọ́n ṣe ní tí ò da ẹ̀rí yẹ̀wò ní nǹkan ní o lè ṣe nàzára o. lábẹ́ àgbọ̀yé àti bẹ́yẹn bá ń dẹ́sẹ̀ nítorí yẹ kó lè jẹ ọlọ́run lè sọ́ pé òun ní jẹ mọ́. ọlọ́run máa yẹ èèyàn tẹ́lẹ̀ pé nǹkan aláàlì ní fún láti jẹ àmọ́ torí ọ̀ràn tó dá fọ́dọ̀ ọlọ́run dẹ́ haramu àmọ́ lọ́wọ́ gbẹjẹ́ lọ́dọ̀ náà tètè kọ́ lọ́hún pé kí èèyàn má jẹ nǹkan kó pé kó má jẹ nǹkan ẹ kò lè jọ. ọjọ́ ọ̀hún nù ọjọ́ ọ̀hún nù. wọ́n ní oge ẹyẹ ọdún ah. ẹni rẹ máa ń jẹ olùmẹ̀ntọ́ jẹ wọ́n á níbo náà wà oríṣi ayé rẹ̀ ń ta wù àwọn máa jẹ ń tòótọ́. ìwé náà múra sí wọn kí wọ́n máa fi sáré ìdílé orí tí wọn náà bá wà ọlọ́mọ sọ ẹ̀tọ́ wa di ìwé mọ́ wa lọ́wọ́. àmín àmín. gbogbo ẹtí ṣe sìnà ẹ lọ sí wọn bẹ́ẹ̀ tó bá. mìíràn. ẹ máa ń ṣe sìnà pẹ̀lú obìnrin olóbìnrin omi tí wọ́n gbá ọlọ́run máa sọ ọ́ dìwọ̀ fún káyìn. ẹ mm-hmm. inú kọ́mọ̀ gbọ́dọ̀ débẹ̀ mọ́ inú kọ́mọ̀ lẹ́tọ̀ sí mọ́ inú kọ́mọ̀ tó gbọ́dọ̀ débẹ̀ ni tí wọ́n rò pé sẹ́fẹ́ ti jẹ àmàlà díẹ̀ sí. láyé ẹ gbọ́dọ̀ ṣe sínú ọmọ láyé yìí ń jẹba pé. ṣé ìṣira. ìkíni kan yẹn ṣe láti fẹ́ ṣe ẹ mọ́ dàwọn yẹn láàmú ẹ ti fẹ́ kí wọ́n gbé sàárì ilẹ̀ tó ṣe. ah kan ti gbé sàárè rẹ ìlẹ̀ gba aṣọ sílẹ̀ kẹsìrẹ́dì kí ẹ má ara rí lẹ̀ torí ẹ ń kóta ọ̀nbọ sàárè yìí pẹ̀lú táwọn rí yìí o táwọn rí yìí ìtayẹ̀wò ah. ìgbé wa hmm. olóyè ẹ má dọ̀wọ́ máa o ó fi jẹ́ kàwíkàwí nù ah. ẹ̀yà siwọ́ ń bẹ̀ ọlọ́run m'a bí dé mú ẹ̀dá rẹ̀ àbí kọ́mọ̀ lẹ́tọ̀ọ́ sí mọ́ nípa pé ìyàwó fi ẹ̀ gangan tó yẹ kọ́ máa jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò bá lọ rèé lọ́kọ mi owó sì ní ìyàwó gidi ní ibi tí ń bọ́ mọ́ sinanu yóò máa lọ rèé ṣe kọ́ńdúkọ́ńdú ní ọkọ mi ah. yóò máa lọ rèé fi tàkà òsì dànù yìí dé ọlọ́mọdé jẹ́ ìwé gorí ìmọ̀ láyé. kí ìgbà ṣe kádàrà ọlọ́run tó jẹ yẹ kí a ah, ọlọ́mọ tóbi lọ́ba o ọlọ́dẹ gorí ìwọ̀n ní láyé náà. ìwọlúgbẹ́rẹ́ àdáhà àkùbárò. omi yóò dùn à ń kó bẹ́ẹ̀ ìsìn bẹ́ẹ̀ ni ọ wà kí wọ́n máa dá kí wọ́n máa wá sí èmi dìde ṣé gbogbo ìrìta tí wọ́n sọ fún mi pé ìyàwó òun pé ah, alájí ẹgbẹ́ mi lọ. èyí ṣe máa ń pè ayín gàdá yìí. Ah ẹ̀rí ọlọ́mọ àmọ́ ti bẹ́ẹ̀ tẹ̀lé àná iṣẹ́ sinna nù sinna hmm. máa dóyún dáhùn. sinna jẹ́ àyàbọ̀ anabi ni bẹ́ẹ̀ yà bá rẹ̀ ọlọ́mọ anabi ni wọ́n ṣe sinna pẹ̀lú ìyàwó tiẹ̀ náà kódà bí oníyàwó wọ́n ṣe pẹ̀lú ògiri ẹ̀ ògiri àgbẹ̀sẹ̀ ọmọ bóbìrì lónìí. bá a bàlágà lọ sọ bó o mújò láti múlí bọ́ mbẹ́. níta àtúrò ẹ̀ ní pé gbogbo nǹkan ọ̀bì sọ ẹ̀tọ́ wa lè wọ fún wa mú jáde ṣe. ní ti ṣe ní jíjẹ ní mímọ́. yẹ́nà àná ọ̀dọ́ nígbà tó bá ń sọ ká ní àwọn yàtà ń káàbọ̀ ibi àwọn èèyàn àwọn káàbì tó ń ṣe kínní kan lẹ́tọ̀ tí a ń ṣe kínní kan léwọ̀ tọ́lọ̀ wọn á fi lé ìpèsè bóun ló ń dá gbogbo àwọn nǹkan yìí ẹ ti wá bọ́ ọbẹ̀ máa wá bá mi sìn máa ní à ń tún balẹ̀ yìí ayẹyẹ wa tẹ̀lé sí wa níbi máa sọ pé. kúlẹ̀. أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه Ànábì máa sọ fún wa pé èmi ò rí o nínú ìdí àdúgbò tí mi ìrìn jẹ́ àpèlé wọ̀ ń bẹ̀. lérí ẹnìkan tó lẹ́nu tó lẹ́nu àti jẹun. pékinní kan bẹ tí ò lè jẹ tí yẹn sì ní ẹnu kó wa kó má jẹ sọ fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò rí nínú sáfẹ́rẹ́ sí mi àyàfi tí mo fẹ́ sọ yìí lẹ́yìn ọ̀rẹ́ sọ yìí pé kí nìkan tí wọ́n á dé wọ̀ èmi ò rí i. nígbà yẹn ni nígbà bá ń ka dọ̀rọ̀ síbi àyè yìí á wà á rí kí mo ọlọ́run ti ń bẹ lára nǹkan jíjẹ àti kí mo ọlọ́run ti ń bẹ lára bó ti dá àwọ̀ ẹ̀ àtọ́lá tó dá àwọn ọmọ ẹ̀fẹ́ nìyà lára jíjẹ ìyẹn lè decide pé nǹkan kan ìní jẹ fúdì kan kì í dẹ̀ sí ìwọ̀ látọ̀dọ̀ náà bóyá òun rẹ̀ bá lára mu bóyá ló bá jẹ́ ìmọ̀ bí nǹkan kan ṣe ayé àkùránì ló tú wa sílẹ̀ bẹ́ẹ̀ pé inú nǹkan jíjẹ tó jẹ́ àlàálì náà a lè sọ àwọn nǹkan kan dín tá à ní jẹ nígbà tí ò bá bá aládàá wa mọ̀ nọ́ọ̀sì kúránì yìí. ojú ọ̀nà ìléèwọ̀ kò léèbú ojú ò léèbú rárá ẹ ọ̀ lábẹ́ dá wa lábalábẹ́ yìí. olùkọ́ ìlú lọ́kọ́ ìlú nǹkan ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni tí o bá ti bá tiẹ̀ mu kò wá mọ̀ àbídí jẹ. àbí o jẹ ojú ó lẹ́nu àbá nígbà tí ìṣègùn nìkan ní nǹkan tí wọ́n máa jẹ alábi sọ fún ọpẹ èmi òwò inú tẹ ẹ fẹrẹ sí mi ẹrí òwò lẹ́yìn nǹkan mẹ́rin tá a fẹ́ kà yìí ilà ayẹ̀kùn mẹ́ta. àkọ́kọ́ ni kò jẹ́ òkú nǹkan òkú gbèsè jíjà kẹ́pì nǹkan yẹn kú fún rẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ òde ní. àwòdà máa ń mẹ́fúhà. àbí ẹ̀jẹ̀ tó dà jáde lára ẹran tí wọ́n bú àgbọ̀dọ̀ jẹ́ kọlọ́ngbórí di ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kan ìyá kan lẹ́yìn òbá nípa sìkì àbí kọlùkọlù tọ̀. ìbàdìjọ́lá kó sílẹ̀ kò sí nàìjíríà jù báyìí lọ. sìkì. kò dẹ̀ sí ń tọ́lọ̀ ní a máa jẹ pé ọlọ́run ni a jẹ tó wá ládùn o ẹ̀rẹ́ ẹgbẹ́ náà kò ní ládùn náà o. gẹ́gẹ́ bí báyìí nírí lẹ́nu o. ọlọ́run bá àlejò ọlá kò jẹ wá ń yà pé pé nǹkan tó dáa ló wá sílẹ̀ wọ̀ rárá. pẹ̀lú pẹ̀lú ọ̀nà àwọn àbí. bẹ́ẹ̀ bá ń jẹ sílẹ̀ náà o kìí tó o. yẹkiyẹki báyìí lẹ́nu. àmọ́ èèyàn máa ń fi tọ́mọ̀rù jẹ́ ń gbà yẹn ìyẹn máa fi tọ́ níwò ìyẹn máa fi pé ọjọ́ ẹ̀dọ̀ ìyẹn máa fi jẹ́. bẹ́ẹ̀ o ti ẹ̀sìn wá gbóná. ẹ o ti jẹ́ gbóná. èyí jẹ́ ẹ̀kọ́. ẹ mọ sífà rẹ̀. ẹ̀dọ̀ àgbà. fún àfẹ eff nígbà náà yà tó láǹtì láǹtì. yorùbá haramu ẹ̀ máa ń bọ̀ yà ni. أكلناه أكلا دما مسفوحا gbogbo ntaba ti lọnà ọlọsẹ náà fa. àmín. àmín. lọkùnrin wọn lóbìnrin wọn balẹ̀ sẹ́nà fa. àmín. àmín. kánà lè ṣiṣẹ́ tọ́ o. gbogbo ẹni ń gbọ́ wa ẹ̀fọ́mọ́sílẹ̀ kíw ẹ̀dọ́mọ́ni kíw sẹgbọ ẹ má jẹ sí ma gbadi pé ṣé n fi kéwúrú wó ni ẹ má jẹ sí ọgbà bẹyẹ máa ń lọ́wọ́ n tà ń fi kéwúrú jowó lọ torí pé kéwúrú lágbára jù ní ìdí àmà bìbè owó hmm. gbogbo nǹkan tí a bá nípa tó nǹkan ní sì máa ń bá ń fà ní wa bẹ́ẹ̀ náà pàṣẹ nǹkan kọ ìpẹ òtítẹ àwọn àwọn èyí tètè rí nǹkan oko mú wálé àgbẹjọ ló dáko kòkó abẹ́yẹn mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi lọ sí ìrọ̀sí dáko àgbẹ̀ ẹni bá lọ dáko kòkó yọ àtìpàdé ọlọ́run tí náà bá ti wọ̀ ọ́. bẹ́ẹ̀ ni àdìsí sáyẹ́ pé ó bá nílá láyé lẹ́yìn kọ́nà ìṣẹ́ kan bẹ ní ìsinmi náà bí bá ti kọ́ òjò náà máa mú wá ìṣẹ́ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ bí bá ti kọ́ lónìí náà nínú ìwé ya ẹ̀mí rẹ̀ wá gùn náà ni. lókèwé ẹ̀mí rẹ̀ gùn náà ni. ẹjẹ́ wọn yọ lọ kéwú èrò tí wọ́n mú wá kọjá owó owó ń bẹ nínú ẹ̀yìn owó bí mo sọ̀rọ̀ ni pé ẹ wo bọ́lọ̀ ń bá àlejò ẹgbẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ dàmọ́ màtàsíwòrán nígbà tó dá akọ mẹ́tàtà ọkọ̀ sọ sódà òkú nǹkan òdù bẹ́ẹ̀ lọ nǹkan ká ikú jura wọn lọ àti ikú kú náà nù nínú fíìlì tí òní tàfà wùtù ní iná ìdùwà ẹgbẹ́ nìkan máa tà ẹ̀ǹkan ká máa tà jùlọ rárá ikú òjúkú lọ ikú òjúkú lọ báyìí ẹgbẹ̀mí ẹgbẹ̀mí ẹ̀ náà nìyẹn. ìbàdàn fún sífà. ìbàdàn fún sífà. ọlọ́kùnrin lẹ́kùn. ó láti kú àmọ́ ti dámà ó wá ní sífà dámà pàtàkì. pé a máa jẹ ẹ̀jẹ̀ mi ṣùgbọ́n ìròyìn lọ ya èyí tá a ní jẹ kó o láti ká máa jẹ àlìmọ́ jẹjẹ. àlìmọ́ jẹ o. tó o ní jẹra. àlìmọ́ jẹ o akérèmọ kún un lọ. àmọ́ dáná màsìkò hà ẹ̀jẹ̀ tó bá ti rọ́ jáde. ẹ gbọ́dọ̀ jẹ. balẹ̀ bóde ní ara ẹran nígbà tó ń bẹ láàyè tẹ́tọ́ ní bóde rẹ̀ ìjáyè ní fi láyè bóde ẹ gbọ́dọ̀ jẹ fẹ́ǹsì ibú kan pé tìbára ẹran tìbára ẹran káńjẹ náà ló ti jáde. Ah. kí ló wá tó lè wọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ yìí kò ní ìní àánú wa tó yí wa tó yára wa náà ni. gbogbo àrùn ara ẹ̀jẹ̀ lọ́wọ́ wọ́n ẹ̀ ń gbé ọ̀bẹ lẹ́ran lọ́wọ́ báyìí gbogbo àrùn tí ń bẹ ẹran yẹn tí wọ́n gbẹ́gẹ̀ rẹ̀ jáde kò lè dájú tẹ́ ẹ bá ti dúró tán tẹ́jẹ̀ rẹ̀ jáde tán gbogbo ẹ̀jẹ̀ yóò kù tó bá kù mú ẹran ọlẹ́pẹ̀ fún wa torí pé àrùn sí ara yẹn mọ́. àti ọlọ́run ni kọ́ máa bá ẹ̀jẹ̀ jáde yẹn títí rọ́ọ̀kẹ́ àrùn ní jáde yẹn ẹ̀sẹ̀ hmm. dáfà yóò máa rọ́ọ̀ kọ́líkọ́líkọ́lí mọ̀tìkúwà bàtìlẹ̀ gbòógì ẹ̀mọ̀tìẹ̀mọ̀ odi mélòó. odi méjì. àwòlá hàmà ṣèǹdí. abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ à ń bọ̀ ń tẹ̀síìrì inú ọdún yìí náà àwa àgbàgbọ́ ilé kan lọ́nà àbẹ̀yẹn lọ́nà àbẹ̀yẹn lábárí ẹlẹ́dẹ̀ nù nínú nínú nínú agbagbadìrì ẹrọ̀fọ̀ ah. ìgbẹ́ ẹ wá ń jí ń bẹ̀ mo wá dúró ọmọ láàánú wọ ọlọ́run o ní a máa jẹ kí ní yìí hmm. ṣé n tí yàrá máa jẹ náà rè alága ọmọnìyàn gidi ìbára ẹ̀ka ta kò àmọ́ ń dọ̀hún láàánú wa ẹ ẹ wá wò ó àwa la lọ́ọ̀ ń sàánú bá wọn àwọn èèyàn kan jẹ́. bóyá ẹ ti lé àwọn indirectly akan máa máa lọ rà tí wọ́n ń sè lọ́bẹ̀ ẹ wo bí làákà ìyẹn ti bó ti dọ́ọ̀tò. ha o ti di pọ̀npọ̀dọ́. Ah, ah. ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ilé bẹ́ẹ̀ bà ń bẹ̀. káyọ̀ obìnrin kù mí. jama tíyàbá jẹ́yà tó pé. Hmm tó pé ó níbi tí nǹkan máa dùn lẹ́nu ó máa kí làákà ètò tó gbà wọlé. Pákílẹ̀ ti dùn jù tó ta kọ̀ láàdà pé kéèyàn jẹ́ mẹ́ga. Tọ́jà pé ìmọ̀ gbénu ayé èèyàn máa yí padà bí màá ṣe ń dàgbà síbẹ̀ tí màá dàgbà ń bẹ̀ sí ntọ́mọ kékeré lè ṣe tó lè mú jẹ àgbà gbọ́dọ̀ ṣe torí pé ọjọ́ orí rẹ̀ ti kọ́ ọ́. Hmm, ọmọ eke ni màá jọra. tí bá dàgbà kan tó ti lọ́jọ́ lórí tájú kò ti ọ̀ra ah. nǹkan méjì lẹ́yìn kíyèsí lára ẹ̀. pé ah, ah, ẹjẹ́ àkèsí kẹ́ni yìí gangan fún ẹ̀ kò pé ẹlẹ́kẹ̀lẹ́ bí wọ́n wọ́ bìà. láàrin láàrin láàrin kó lè ràn wájú. àbẹ̀yẹ pé ọlọ́run ò fẹ́ wọn lọ títí wọn ò wọn ò jọ̀rọ̀ ń gba títí gbogbo gba títí wọn ọ̀rọ̀ rà jẹ. wọn á sa ọ̀rẹ́ ra gbolé jọ. ìgbà ọmọdé lọ́ọ́ ra dùn ìjẹmọ̀ tí wọn fẹ́ jẹun dára gbogbo àti ọmọ ní àwọn àrùn kan wọn máa sọ fún ẹgbẹ́ tuntun ṣe ẹ má jẹun tó lọ́ra mọ́ ní ń fà á bí ẹ̀jẹ̀ yìí ru ní ń fà á ẹ̀yin bá jẹ́ nínú pupa gíga jù ń jọ̀rọ̀ abọ́ nìyẹn wọ́n máa lo oògùn tí yọ̀rọ̀ atara ìgbẹ́gbẹ́ máa fi dínkù kò bá mu mọ́ ẹ̀rí látọ̀ pé nítorí wàá ti tó ẹlẹ́dẹ̀ gbòò ní ìbá àti àdìrí tí yóò máa bí wá síwájú máa jẹ àwọn sẹ́ńtẹ́ bẹ́ẹ̀ dàrẹ́kìlì nìyẹn àwọn indirẹ́kìlì ní yí pé ká máa fi sọ̀rọ̀ gbòògbò. bí oògùn bá ti fẹ́ ruke sókè ibi tó ti bẹ̀rẹ̀ sí ruke rè kọ́ máa lu ẹran ẹlẹ́dẹ̀. ndakọ́rọ̀ ní àgbọ̀dọ̀ jẹ́ ẹ má ti wá fi ṣe oògùn ìṣòwò àjẹ tó tó kọlu gbàgbọ́yà. mo sọ àti oògùn fún wa láì mọ ìgbà yìí pé kò sí ní jíjẹ́ oògùn ní jíjẹ́ ju pé bẹ́ẹ̀ bá ti lè bínú bẹ́ẹ̀ bá ti ṣe nítorí bí ọlọ́run ló ti lọ. pé àtàlù ní bẹ́ẹ̀ lábẹ́ kí oògùn ó ṣiṣẹ́ kò wá ní bẹ́ẹ̀ olóhùn kò fi nǹkan ẹ̀tọ́ pè. kò wá fi nǹkan ẹ̀tọ́ pè ṣe tá nìkan wá dáhùn kò nílẹ̀ tó dáhùn. wọ́n kọ̀kọ́ ti bàtà rẹ̀ jẹ́ níwájú ọlọ́run tó dẹ̀ wù ú wọ́n àjàdá ọlọ́run ọmọ tàwa bẹ́ẹ̀ o. ẹ máa wá fi ẹran ẹlẹ́dẹ̀ ṣe àtẹ̀jẹ fókó mi. ìfẹ́ wàá jẹ fẹ́fẹ́ ṣé n tó kó mi yẹn tẹ̀wú ti ta. kódà ibi tí ẹ ta dé tọ́bọ̀ yẹn lè ṣe abiyamọ lẹ́yìn yẹn oko bọ́mọ. tọ́ ọlọ́kùnrin tó bá yẹ sábíyamọ. lẹ́yìn yẹn gbogbo àrùn tí ẹ lómi ń rù kiri ó kókó ah, ah. ó dogun ẹ̀ ní. wìrà sani. wìrà sani. àkìlá mọ̀kúnmọ́ lọ. sani ẹ̀rọ ọmọ kékeré mi yọmọ kọ̀m̀pìlì àwọn nǹkan kí sẹ́mọ̀ gbà á sọmọ tó ń sọ sáfẹ́ tiẹ̀ àjòyè gbà ọ̀n tó bẹ sẹ́yìn jíde ń sọ ń sẹ́ o ah. àmọ́ ẹjọ́ ẹ̀kọ́ àmàmì àti bá dáàdì ẹ̀ ti jọba dé nìyẹn. àjẹrẹ àwọn òbí rẹ àjẹrẹ àwọn òbí rẹ àjẹrẹ àánú. wọ́n ń wá yíga náà ni wọ́n ń sáfáyé náà ni ẹni tó fẹ́ wá yíga tí ọ̀sọ́dọ̀ ọlọ́run tó di yíga ẹ bẹ́ẹ̀ sáfáyé tí ilé ìsọ̀rọ̀ àrẹ láyé lẹ́yìn ẹni sọ̀rọ̀ à ń bọ̀ ní ìsàdé bẹ̀rẹ̀ níwájú wa níwájú wa ọ̀nà wa láàrin rà láti ọ̀nà ìdíkúlé ó jáde ó sì dání mọ́lẹ̀ gbáà wa wa ò kọ̀ọ̀kan ọ̀kadà rẹ̀ kọ̀ọ̀kan rẹ̀. ó sì yí sí dọ́pẹ́ wọnú kọ́tà ọmọ tí ọmọ tí ìwà fúnra pẹ́ lẹ́ ètò àmì òjijì wa ń tọ́ sí i. àbí iwájú wa gẹ́gẹ́. ìbọ́lọ̀ ni. ìbọ́lọ̀ ni yàwá ọyọ àwa ni ìyẹn òfin àgọ́ òyọ wa èkó yẹ kókò ìdìgbò ni wọ́n dàní mọ́bà wọn. ṣé pékè wa já ní nǹkan kan ní lẹ́bàá máa lọ tọ́lá ni wọ́n kọ́ yín àbá lẹ́yìn àbá yìí ti máa lọ. àwa kú fún táàmù ebi ọba bí òní yẹ ọ̀nà tí ń gbà ibi yàgbọ́ pé ti sísọ rẹ ilé ọba tó ní lọ́wọ́ olùsọ́rọ̀ ẹni nígbà tí tìrìn ara rẹ tó ń kó nǹkan jẹ tó ń di nǹkan mọ́ra tó ń so nǹkan mọ́lé ebó tó mú ara rẹ nígbà tó wà tó ọmọdé ọwà nìyẹn tọmọdé ọwà sẹ́yìn oṣù lọ náà lọ́rọ̀ ń sọ́ra rẹ. ọ̀yà náà lẹ̀ ní. ọ̀là alẹ́ mi. ọ̀là náà lẹ̀. ìlà níjà. kí ni èlò kó bẹ̀ kí èlò kó sẹ́tì. kí n fọ́ fún ìyá máa jí gbọmọ rẹ̀ kó lọ àárín ẹ̀yìn ìlú tẹ́lá rẹ̀ kó lọ ẹ̀yìn ní sáìtì ìyá máa jí tí ìyá gbèsè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni kí ló ti gbọ́. bàbá ẹ̀ bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì. ẹjọba ẹjọba yóò ti máa jẹ òsì kan òsì kan sí ọ. bàbá tó láyà ó ti lu kí ó ti lu pa. Hmm, àtìkọ kánú lérí ọ̀ka. akẹ́kẹ́ àgbà yẹ kí n ṣe kéjì. tí o ti di nǹkan tó yà ìbọn lọ́wọ́ wa ni. ní o kí nǹkan sí ọ. Hmm. fi sọ̀rọ̀ ẹ lẹ́ni tó lè sọ ọ lọ́wọ́ má sọ̀rọ̀ ààrẹ o lè sọ̀rọ̀ ẹ̀. ebi wọn máa fẹ́ yin ẹ lómi ma ti lọ́lọ́ bẹ́ẹ̀ lómi. wọ́n ẹ̀kọ́ nígbà fẹ́ yin ń bá o yóò sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi. ilé ẹ̀fẹ́ yìí kẹ́sìlẹ̀ báwọn. ẹ̀kọ́ tó ní ẹ̀fẹ́ yin ń bá o sọ̀rọ̀ bí ma bá ìbá ní dọ́là ń tọ̀ gan mọ́ ní bàbá wọn ẹ̀ńtọ́lọ̀ ẹ̀ńtọ́lọ̀ ń fi ìṣọ́ rẹ̀ fẹ́ sí pé pé bọ̀ ní bàbí ló bá yẹ ògùn kan bẹ kíni tí máa ń ya ayẹta ẹgbẹ́ ògùn kan ayẹta kan bẹ. <laughs> kí ẹ fóun sàyẹta mọ́ra kí wọ́n na kéèké bọ̀tí sẹ́mu sí. àbá yìí. yóò fi sádà nù mí sí. àpá ta ni kí n sàyẹta o. àmẹ́ni ọlọ́run bá sọ bó ṣe máa ń ẹjọ́ lọ́wọ́ sọ alákìlẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ kámọ́jì jẹkújẹ ẹran ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ jẹ́. ìnáwó rígi fún un. ọlọ́run lè yan owó ẹlẹ́dẹ̀ rígi fún ẹ̀gbin ló ń wo ẹ̀gbin pátápátá lò ẹ̀gbin yányá lẹ́yìn ẹ̀ńgọ́. a ò fẹsẹ̀ kọ́ ni òhìn lọ́lẹ̀ wáyé láàyè bìí. ẹlẹ́kẹrin tá a gbọ́dọ̀ jẹ́ oní fífíkọ̀ oní fisikọ onídẹ́gbẹ́ ntọ́sọ́bí ntá àgbẹ̀rẹ̀ jẹni pé ọ̀nà tí wọ́n gbà pa nta rẹ̀ jẹni nǹkan tá a lè jẹni tá a dá nǹkan bá pa odi nta gbọ́dọ̀ jẹ ọlọ́run á sàlàyé ohun tí wọ́n fi ṣiṣẹ́ ṣe tá a gbọ́dọ̀ jẹ wọ́n ní òhìlàlẹ̀ ọ̀rẹ́ ìrìlá ìbúrú wọ́n pa fún nǹkan mí ó pín sí méjì ìsáìdà tí wọ́n pa ẹran pé kọ́tọ̀ ni tí wọ́n pè tí wọ́n fẹ́ pa hmm. eriwo yà ni wọ́n fi pa àgbọ́dọ̀ jẹ́ tàbí wọ́n fi dísìn láì pa wọ́n á pa fún nǹkan mi tọ́lọ̀ ní àgbọ́dọ̀ pa pẹ̀ràn fún tọ́lọ́mù sọ̀gbẹ́ ká pẹ̀ràn fún méjèèjì sọ́jú ní tàwọ̀rọ̀ jẹ ìkànnì ẹ̀ lọ́sẹ̀lẹ̀ àwọ̀rọ̀ jẹ. abima àpẹẹrẹ súná atamàlú nígbà tó rò tí yọjọ súná pọ̀ aláàdì ni à ń ṣèyàwó àtàìmọye màálù aláàdì ni ọdún tó yáde apẹ̀rẹ̀ fún aláàdì ni àbẹ̀yìn fẹ́ gbẹ̀rẹ̀ fúnra ẹran yorùbá mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tí wọn fi ẹni ewúrẹ́ abẹ́rẹ́ àgùsì yẹn lálejò á òun yẹn máa yí lọ́sẹ̀ fún wa ẹgbẹ́ màálù tí wọn fa tí wọn sè náà sókù ẹran lòun àmọ́ wọn bí wọn jẹ kó gbọ́ yé pé ẹran tọrọ ọlọlọ rà fún rẹ òun ọsẹ pa ni ọ̀sẹ̀ pa ìṣẹ̀lẹ̀ tí o ní ẹlẹ́ran pa tọ́lọ̀ rà ń bẹ̀ wọ́n ní ara àyè ló pa ló fi tàwọn dálejò ẹ̀rì bí. sẹ́mi ti pè nǹkan láti pè nǹkan mí ìtọ́nà àbọ̀lọ̀jẹ́ àbí apákùn kan mí àbọ̀lọ̀jẹ́. فمن اضطر غير باغ ولا عاد. wọ́n á ní gbogbo ẹ̀ńtàlábá wá ní. ẹ̀ńtàlábá wá ní fẹ́kàrà ló ní wéèrà báàgì ibi ló pàdé bẹ̀ àmọ́ gẹ́rọ̀ kìí ti tọ́ kọjá yìí kò kò yẹ lẹ́sẹ̀ kò sì kọjá bíbíà ní ọjọ́ mọ́ ọlọ́run ti bá wa. amiina. àpàdé ibi ìlànà dákẹ́dá. Ah, amiina wọ́n máa dàrá fún mọ́lẹ́jú a a màjáàtù. bí ìtàgọ̀jì àlẹ́ ni màá fún un. sọ́dọ̀ bá a sọ̀rọ̀ wàlá. anabi anabi ma ọmọ ma digi tọrọ fún un. ọmọ wa ti ṣe fún aláhàn náà nù. lánàá yẹn àti àbí lánàá. bí ọlọ́run là wá ń bí wọ́n ní wọ́n fẹ́ jẹ́ tuntun yàwọn láti ṣàdúrà tàní yẹn pé torí àwọn gbé nǹkan kan débi lánàá pé àwọn ò tí ì dìgbé ń dùn kó àdúrà yẹn tí wọ́n ti mú nǹkan náà kú. ó wá mú kúrò ní títí wá di àárọ̀ sáà pè mí ń sì ń ṣe àwọn orí fáwọn. a ní àmì ẹbí gbogbo aná ló bá fún mi. bọ̀dà báàgì èèyàn gbọ́dọ̀ kọjá ààlà lábala pé ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń yàtọ̀ Ọlọ́run lójú wa fi dé bá ọ ọ wà á rí nǹkan jẹ ọ wà á rúkú ẹran ọ gbọ́dọ̀ jẹ o ọ dára màá bá wọn o rẹ báàgì ẹ má ti ń jẹ òkú ẹran náà tọ́gbà yẹn di rí pé ọ̀rọ̀ ta yọ rẹ̀ kó yà jù náà ìyẹn lè wà létí ìsìn àjò rárá kí ebi lè débẹ̀ kọlọmọ bèbí pa wá. ebi tí ń pa àwọn kan lọ́wọ́lọ́wọ́ ń sin nàìjíríà. àwọn àgbàlagbà ń jẹ́ wọn máa sọ yìí àti wọn máa fi wákàtí àti àfi yín pé látàtà mẹ́tẹ̀ẹ̀ta àmọ́mọ́ tá àmọ́ wá. látàtà mẹ́tẹ̀ẹ̀ta àmọ́mọ́ tá ó ta lé ó tó kó o ò sì tà á. Tàtà táàmù ẹ̀ táàmù ìjọba. Tàtà táàmù ẹ̀ tẹ̀ka màmá táàmù. wẹ́yà mi wọ́n máa fi ìyàwó sì kẹta pé ó ta lé ó tó ko ó tún ń ta ìyàwó rẹ̀. bàbá rẹ̀ tẹ̀sà ńlá wa ó lé ó tó ko ó tún ń ta bàbá wa. mama ta ìyàwó. Ah ẹ̀mọ̀nà ẹ̀mọ̀nà tẹ́wọ́n mọ́tò yàwó ẹ̀ ń tẹ́ pé òsì ló dé ẹ̀ gbẹ ẹ̀ ìyàwó yìí nǹkan jẹ oṣù kagiri ọ̀sálẹ̀ wọ́n tún wọ́n tún lóko ó tún lọ́ọ́ ta òsì tún léyàwó lọ wá di polówó ọlọ́mọbara ni wá. gbogbo ẹni tó fún ọyáwó báńkì láti akéwìkìlọ̀ fún ẹ̀jìnà sówó èlé ẹ̀jìnà sówó èlé ẹ̀jìnà sí owó èlé òkùnrin yọba bọ́ọ̀ bẹ̀ ntọ́tẹ̀tẹ̀ wọn ọmọnìyàn tó gbìbá ọwọ́n ká ah. ẹ máa wọlé jìdánjìdá tí ó ń sìn kọ́. jama ẹ̀ẹ̀kan náà ni ọ̀dọ̀ jáù. ìyàwó ọlọ́run ti gbé ṣépè. ìyẹn kásán rẹ̀ bí ọdún díẹ̀ sẹ́yìn ó pa nínú jọ́gá nìbàdàn yìí bàbá màmá ti ń sìn. màmá ti odidi ilé odidi ilé tẹ́ pé kí irú ẹni bẹ́ẹ̀ bá fi ilẹ̀ fún àwọn ọmọ rẹ̀ tó bá dógójì ọmọ wàláì bàbá wọn fi gan lẹ̀ wà bí owó ayé dógójì ọmọ lóbi kò sì lọ wẹ́rẹ́ pẹ̀lú owó owó kan tí ò ní láàrin nígbà wọn gbowó kò sí kótó ní láàrin àmọ́ nǹkan ó ti dà ó ti di ọ̀nà kọlọmọdé mọ wa pàṣẹ iṣẹ́ ìtún báyà ló jẹ nígbà tí yọ kọjá ń bẹ tí n fẹ́ máa sọkọ pé a ah! kájà gbọ́ pé ilé yìí ọ̀nà tó gbà lọ rẹ̀. ọlọ́run tó ń jù wá o. ẹ má ṣe owó èlé kankan ẹ má ẹ má dọ̀gba sí ẹ bẹ ẹyí irú ọ̀dà tẹ́ ma yó kùn ẹ má ẹ má gbà ó torí orí ìjọba láti kún ní ìsìn ó ìjọ ọ̀gá bàtí lè lé ní wàhálà ni. ìdílé jẹ́ láti bàbá àbàjá láti jẹ láti jẹsà. Màmàní sọ̀rọ̀ bàyìí rọ̀ bá a kí wọ́n wà náà فإن ربك غفور رحيم غفور رحيم tẹ́lẹ̀ wá jẹ ní tí ọ̀yọ́ fẹ́ jẹ pẹ̀lú kọ̀ǹdútà ọlọ́run àforíjì yìí ọlọ́run gbogbo ní tá a ti jẹ sẹ́yìn tí ó sì yẹ ká jẹ àforíjì wa. èyí kà ń jẹ lọ́wọ́lọ́wọ́ tí ó sì yẹ ká jẹ ọlọ́run bá ní mú ìtọ́ta wa. àmín àmín àmín. ẹ̀rọ ọlọ́kẹ́ pè ní lórí bọ̀ láìpẹ́ yìí obìnrin náà ó ní kí a bá wọn ṣe àdúrà pé àwọn wà nínú àìlera àìlera àìṣe dáadáa yé wọn ṣàdúrà fún ikú muhammed kò ṣàdúrà fún náà pé ẹrú náà olùbàdì tù wọn lẹ. àmín àtẹwọ́ ìjọba àbẹ̀wò ní ẹ̀ẹ́dẹ́gbà bẹ̀ ọlọ́run kọ́lọ́run tú àwọn náà lẹ̀ nínú ọlọ́run bá ní tu wọn lẹ̀. amina. gbogbo ẹni ara dẹ̀ kọ́kọ́rọ́ ni wá mọ́. amina. bá ní tu wọn sílẹ̀. aláwọ̀ àti náà nira tá a wà nù ẹ̀ kí n kura sílẹ̀. aláwọ̀ àti náà nira kura ta. ilé ilé. وعلى الذين هادوا حرمنا كل ذي كفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما عملت ظهورهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بأرض ذلك جزيناه ببغيهم وإنا لصادقون مرحبا بارك الله فيكم آية ọlọ́run ti sọ ohun tí àwa ní ògbọ́dọ̀ jẹ́ ọwọ́ afi àyà tó tẹ̀lé sọ ohun táwọn yẹ̀wùdú náà tí wọn ògbọ́dọ̀ jẹ́ ní ti bá wí. kìí ṣe wọ kí wọ́n jẹ́ tẹ́lẹ̀ àmọ́ torí pé wọ́n kọjá yìí wọ́n kọjá là ibẹ̀ la yàtúlẹ̀ kan pé ọlọ́run a máa fi nǹkan kan gbá nǹkan kan àtúnyọ̀ hmm. kan sí nǹkan lọ́lọ́run ẹnu wà lálẹ́ bí nà á. àlẹ́lẹ́ bí nà á dé àrọ́múná kúlẹ̀ dé bòtòrí. ọlọ́run ní gbogbo àwọn tó bá ń jẹ́ yẹ̀wù di àtìléwọ̀ fún wọn gbogbo tó bá jẹ́ tó ní gbogbo. wọ́n ní náà ń bá kọ́ bí àti màálù náà. wà lẹ́gbọ́n náà mi. àti màálù. lára méjèèjì o. أغمنا أدرنا عليهم شحومهما màálù tàbí àgùtà ọ̀rá rẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ́ ń tiwọn wọn ò gbọ́dọ̀ jẹ́ ìyẹn ni pé bí wọ́n fẹ́ jẹ màálù kò ní jẹ́ ìtọ́lọ́ra wọ́n yẹ lọ́ra báyìí kan àbọ̀lọ̀ jẹ́. ìlànà ìlànà amalẹ̀kọ̀ gbòòrò máa. àyàfi èyí tí bá ń bẹ lẹ́yìn màálù àbí àgùntàn bá ń bẹ lẹ́yìn níbi egun ẹ̀yìn tí wọ́n máa ń di egun tí wọ́n bá jẹ́ mọ́ ayọ̀lẹ̀ yẹn. Àwòrán ìṣàwáyà àbí gbogbo tí bá ń bẹ nínú fún pátá gbọ́dọ̀ jẹ́. àwọn máa bá ọ látọ̀bẹ àwọn àyàfi èyí tó bá yí méjì ẹ pé o ti ní ìyéjì. ló máa ha jẹ. ọlọ́run ọ sọ ilé ìtura kálí gbọ́ yé mi rí ẹ má sọ mi. má sì ń kí ìbọn mi. mo sọ yẹ kẹ́ńté kìsìkì bẹ́yà mo sì ṣe fáwa kan bẹ́ẹ̀ pé ó tu wa sílẹ̀ tẹ́lẹ̀ òfin òfin la sá fún táàbí jẹ́ tẹ́gbẹ́ ọ̀rọ̀ bá ṣe nǹkan léèyàn ni tó ṣe léèyàn bí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ téèyàn wá rọ́ọ̀lù tí ń jẹ́ àbí tí ń ṣe gbogbo ohun tó wá lẹ́tọ̀ọ́ tó náà tí wọ́n ṣe léèyàn ọ̀rọ̀ àhàràmọ̀ ẹ̀ nígbà tó kò ní gbọ́dọ̀ débẹ̀ mọ́. bá débẹ̀ yóò fún wàhálà bí tí a ti sà mọ́mọ́ ni ẹnu tó ń kẹ́tẹ́ pé pọ́ǹsì àti pọ́ǹsì kankan kalẹ̀ wọn á ní bẹ́ẹ̀ni má jẹ́ o wọn wá sílé ọlọ́bí ọjẹ́ ah. òkú ẹ̀ wọ́n bá lé. lẹ́gbẹ́ wá sà mọ́mọ́ ogun kíkún ni. àbí. ẹgbẹ́ ogun tí wọ́n ń pa àbí ọ̀sìn kankan lé wọ́n ni ọlọ́run tí wọ́n ti yẹ gbàdúgbà yàtọ̀ ìlà ọ̀hún ìdìbò àkúnyè ni o. ìjọ kọjá làwọn ọgbọ́n láì sí bá fún wọn. Ní ẹ̀sẹ̀ tí wọ́n tẹ̀ wá láti ṣe bá fún wọn. Wọ́n iná aláṣọ ìlú ìtàn yìí kẹrì ìtàn òdodo ni ẹnikẹ́ni bá tó ń gbọ́ náà kó mú tiẹ̀ ńbẹ kó lò ó ó lò ó nígbà nàìjíríà ti dẹkùn lórí ìsìn àmújábára wa yẹn ti dẹkùn lò níjọ ní títẹ̀kùn títẹ̀kùn sàn nàìjíríà àwọn bàbá kàtí ń bẹ́njọ́ náà àtàwọn ẹ̀gbọ́n kàtí ń bẹ́njọ́ náà ẹ̀yàn láti lè dẹkùn nàìjíríà wọ́n lò ní wọ́n bá sèkú sẹ́ńdù míì ẹ máa bá odidi ẹ máa bá lórí ayé ha ilé ìfẹ̀sí báàfù náà kó sí ni pé bí wọ́n ṣe dá wọ́n kà máa yọ báàfù tẹ̀ náà ni. yà yẹ kókì. yà yẹ kókì. ìdí àdìdí báàfù. ilé ọ̀kan gbàgbé ìjọ wa. ẹni tí ò ní àlejò ju màálù ẹ̀rọ kan lọ ọ̀pọ̀ àwọn ọdún mẹ́ta ìtaaka ìtaaka yìí pé àbúrò ń pa wájú mẹ́ta kí á ń tò náà ọ̀nà kan mẹ́ta alẹ́jọ́ rẹ̀ fi jú màálù ẹ̀ kan lọ́wọ́ àbíjà màálù gan lórí gan bàjẹ́ lórí ìbàjẹ́ tẹ̀ gbọ́dọ̀ sí wọ́n máa ṣe náwó wọ́n máa ṣe náírà bíi pé ewé oko نلعب نجيك على وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغبا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون جزاكم الله خير آمين nígbà tí mo kìláwà débi àyàtì ẹ̀ka yìí tí ìwé máa ń àwa gbọ́njú agbọ́njú bá nàìjíríà ní ọlá agbọ́njú bá ní ọlá tí àwa ń wò yí pé taba ń sọ̀kan rẹ̀ fún àwọn tá a bí nìsí nígbìyànjú báyà ní jẹ́ ní ọjọ́ fún wọn. ẹni bá ń bẹ ní sùkúù gbà náà ó wá súnmọ́ ìparí ó wá ń ṣe dáadáa ń fi kú ìjó tẹ́ tí ó ti dúró de kùlìmọ́ mẹ́ta pé à ń fẹ́ bí o à ń fẹ́ bí o à ń fẹ́ bí o. ọmọ ìyá wa ní òòlù akọ́lábó sàlámì ní òòlù ní pírẹ́sì yẹn ọ̀sọ̀kọ̀ ara ẹ̀ ń jò níyì ọlẹ́rìí fa òun bí nàìjíríà ti dà lónìí pé òun kọ application sọ́nà méjì wọ́n sì mú lọ́nà méjèèjì wọ́n mú un ní báńkì wọ́n mú un lé sẹ́rò yìí òun á lọ fẹ́ lọ mú wọn sí ilé sẹ́rò yìí òun fẹ́ lọ mú wọn sí ilé báńkì ló ń fẹ́ lọ. ìwọ akọ́kọ́ ní kò ń yà sílé sẹ́rò yìí mò ń kọ́kọ́ kàn kó ń gbẹ̀rẹ̀ yó lè má lé bẹ́ẹ̀ ọ̀gá tó ń bá ntòsè sí i òbí kò lè lọ sí báńkì náà ló pé a ah, tí wọ́n mọ̀ yìí a ah, ọlọ́wọ́ ọlọ́ni òjọba nu jẹ́ o. adé wò ó tẹ́ wà dá láyé tó tiẹ̀ wáyé inú wa dùn gan kí ló fi òkè gbé bàbá àwọn pé bí ẹni àdáńtẹ́gbẹ́ ń tó lómi iṣẹ́ tó fẹ́ gbàǹtí tó wà ó pé ibi tẹ́gbẹ́ bí fẹ́ pàdé òun yìí tẹ́gbẹ́ gbàǹtí tó máa lọ lọ bí tí owó tí mo tó wọ́n bà ń bẹ̀ wọ́n sì wọ́n ti bẹ̀rẹ̀ wọn ní báńkì lùmánìkì tí wọ́n bẹ̀ fẹ́ tó ń bínú jàre kó o sì dúró yìí yẹn náà lábẹ́ ń dúró ìsáyẹ̀ òní ṣe tí òun kọ bàjẹ́. yóò sì máa tú àtúbọ̀ nú ìròyìn rẹ̀ yìí pé àìkúlẹ̀ ìwọ náà ti gbè ní. bẹ́ẹ̀ni ní máa ti bọ. abẹ́ ìgbọ́ a ní àìkúlẹ̀ ìwọ náà tó gbè ní. wọ́n àti ní o ìjásù ni. a ah, ìjásù ni. ìyá ti dùn. ọmọ ní ti wí. ọgbọ́n. bí ara rẹ̀ bí arákùnrin akẹ́ńtò ní ìnẹ̀ nípa àwọn èèyàn máa sàmì.

wọn á ní ìmọ̀ra wọn lọ́wọ́ hmm. ẹ wá orí ẹni tí pẹ́ńlẹ̀ ní ìsìn tí ò níbi lọ nàìjíríà kan náà níjọ́ àwọn iye òkè sẹ́pọ̀ wọn èrè fún nàìjíríà o. ẹ wù sọ́dà yìí. àtìlú ọlá ni gbogbo ẹni tó lọ́kọ́ ń bẹ lọ́rẹ̀ ní ìsìn náà ẹ sọ́ lò ẹ sọ́ lò ọlá mímọ̀ ẹ lò ọlá owó ẹ lò. ọlọ́àpò ẹ̀sọ́lò ọ̀bàrà ẹ̀nípò sọ́lò. Gbọ̀ngbàdàn lọ́la ti sí lọ́ba èèyàn ọjọba ọba kan ọkọjá kéèyàn lóbìnrin lílọ. ẹ bá lóbìnrin wàlẹ́ ọba ni. ẹ bá lóbìnrin wàlẹ́ ọba ni kí ló ń sori wọlọ́ba wọ́n ti rí oúnjẹ bá lù wọ́n ní ọ̀fẹ́ lóbìnrin náà ni ìwọlọ́lẹ́hà ń lé ọmọkọ́ba ní ọ ẹlẹ́hà ẹlẹ́hà ẹlẹ́hà ẹ̀yàwó rẹ ẹlẹ́hà anta malik ọba ní ọ ọba ní ọ ẹja sọlọ obi máa rí lọ́kùnrin lóbìnrin ẹ̀sọ́ wọn lò àfa àtẹ̀wé máa ké ẹ̀sọ́ wọn lò ọ̀gẹ̀dẹ̀ ọmọ ọ̀fẹ́ ẹ̀fẹ̀ lò aṣáájú àdúgbò wọ́n la àfihàn sàmà lọ àfihàn sọ́lò sọ́lò mọ́ sí lò gbogbo bá sì lò mọ́ ọ̀la ọlọ́mọ ẹgbà ọlọ́wọ́ ọ̀sẹ̀ mi bá o. àmín àmín àmín àmín. tọ́. من كذب فإن كذبوك فقل ربك عند رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين kẹfà ẹ̀yin kàtà ìyàjọba wa kúrò lọ pa ìwà nẹ́bì. Sọ̀kúrò wa pè kó ń bẹ ráàmà tí ó wà sí à. Wá sọ pé ọlọ́run bá yín zúráàmà aláàánú ni àníwò wá sí à ànítọ́fẹ̀. Sọ pé mi ò jẹ́ kí iná ti kájọ yín. Torí ẹ̀dùn mi àmọ́ ń wò ó pé nínú ẹ̀dá kọ̀dá níbi àti jẹ́ iná nǹkan. Ah. ẹ sọ pé nígbà gbà yìí pé ọlọ́run jẹ́ dúrán wá sí àná. ẹ ọ ń bọ̀ lára ní ìfọyà òyìnbó bọ̀ ara ẹ̀ ló máa kàn nínú pé ọ̀gbọ́n yorùbá tẹ́ ní ìjọ kan òjò ó borí ẹgbẹ̀rún ọ̀dà yorùbá sọ bẹ́ẹ̀ pé jọ́kà òjò ó borí la tọ́lá ń bá báyà mú síkú síkú èyí ń gbàgbé pé òun gbádùn ni ọlọmọra wa mú o aláàánú ni ìtọ́sí ni àwọn ọlọ́lẹ́rì ẹ̀ gbogbo nǹkan tí ẹ̀yẹ kọ́ mú wa fún tí ò mú alánà lókun òní láti ń yẹ láti ń yire láti ń leke ń dè kálukú wa ló ti kọjá níbi pé pé wọn máa ọ ìmọ̀ràn àyàn mú bẹ̀ kọ̀kọ̀rọ̀ amú nì àyàrá wa mú ọwọ́ àdóore pa pé kálukú wa pé pé ah àti kìíní yóò da ẹnìkan sí ẹnìkan lọ́bì kan ó sì lọ́bì kan òun kọ́ lọ́rọ̀ àmọ́ ń bò dọ́hùn tí wọ́n ń sọ̀rọ̀ tí ń bẹ́ ń lẹ̀ olóhùn gangan. lẹ́bà torí ọ̀rọ̀ yìí dálẹ̀ òǹkà lọ́ba wí òun náà ń tẹ́ wí yìí ń tẹ́ ní yìí àwọn ọ̀kan dáa láti tẹ̀lé àti ọ̀dà oní ọ̀dà ó náà ti dàbí ọ̀dà pẹ̀lú ọ̀nà tí ẹ sí ṣe nǹkan ti ọ̀dà ní mọ́jà jáwọ́ mbẹ́ kọ́lọ́ ti wá mú látàlú kọjá mú ọlọ́run ò mú wa lánàá láìpẹ́ ní abẹ́lọ́ba àdéjọ́lá mọ́padà múra mọ́. bó o ṣe sọ yìí bẹ́ẹ̀ lórí àwọn ẹlẹ́rìí ẹ̀ka láàánú ni ọ́ àánú rẹ̀ ga kẹ̀rí ó tún gbà yìí bí ìbá ti bẹ́ẹ̀ àtòmí àtòyí kọ̀ọ̀kọ́ sẹ́ka ẹ̀kọ́ ẹ̀kọ́ nìkan kò kéègbè mọ́. kálukú náà ronú iye kó ronú tó ti dáwò sẹ́yìn ńbẹ́ nù yìí tí wọ́n bá ní ká ńlò ní àwọn ní. ìta lè. àbẹ ìta lè ẹ má ẹ má bẹ̀rẹ̀ àwọn ní wọ́n sì dùn ní ẹgbẹ́ ní ẹlẹ́m nàjú ló dọ́ńtì náà. bẹ́ẹ̀ ló mú ìtọ̀.

àwọn adẹ́yìn ọ̀rẹ́ yìí adẹ́yìn ọlọ́run irú wọn dẹ́kọ̀ ẹlẹ́yà wọ́n di bàbá àfa. kò mú wa ní gbogbo àǹfọ̀ ní ìná báni lọ́ ọ̀dára mọ́ mọ̀ràn ọlọ́run. ọ̀nà ni ó fi mọ̀ wọ́n. wọ́n láàánú rẹ̀ òtọ́ ni o dúrámà wá sí àwọn. rọ̀bùkún dúrámà ti wá sí à. abákan sọ fún mi láìpẹ́ yìí pé ah, ẹ̀yọ́ máa yí ọmọ rẹ̀ kásẹ̀ tó kù jẹ́ káàtó ó ní ká túlẹ̀ ní ká túlẹ̀ ìmọ̀ nà ìmọ̀ nà ó ní tí ò ní jẹ́ ká nà nítorí tó ń bá nà ẹ̀sẹ̀ ní fóun yálà yà ń ma yí sẹ́yìn ti sórí nígbà tí wọ́n fẹ́ dára ẹ̀ kàbí ẹni pé wọ́n fún lókùlọ́rùn ẹnìpẹ ọlọ́ọ̀lọ́ ẹ bá ẹbí wà fún yìí lọ́dọ̀ ọlọ́ọ̀ni kọ́lọ́ má sọ ọmọ yìí ní pàṣẹfóòn òun náà ti dára káwọn náà mú ní oníbọ̀dì house ni wọ́n fò sí ìgbà tó wà sùkúl oníbọ̀dì house bàbá àwọn olówó bàbá yìí olùgbogbo ọ̀rọ̀ mọ́ dáńdọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ ìwọ̀n da ó náà owó mu gbóbi wèrè ni báyìí kọ̀sẹ̀ kan tó ń bọ̀ nílé lòun ti wá lé ní ọlọ́run pátá òun ti àjàgbé ní ọlọ́run tó ń fi mẹ́rin òun ní mo gbó má ìjọba òun jáde náà kó o ṣe mo tẹ̀lé bọ̀ ìwé máa mú uh, tọ́mtọ́m ní àti jésù kú òmòtò kírun mọ́ gbogbo ọmọ ọlọ́mọ ló ti hàn lé màlọ́ ọlọ́run wá sí lọ lára wá di onírúgbà ọ̀dọ̀ tó tó náà dárúgbà sí tó náà wá ṣe dáadáa àdìsí aláàánú lọ́lọ́run kó sà sànù wa o. ọlọ́run ní ẹwà gbọ́ o. wọlé yọrọ tó bá a sọ̀rọ̀ àìlùkọ́ ọ̀lẹ́ ìrìnàjò. ọlọ́run ní ẹwà gbọ́ o ìlòǹjẹ́lá àlù yìí o bí o bá wá tó bá gbé yàtí tó bá gbé yàtí ìyàwó ẹni kò dára gbàdá o torí o máa ń sọ́ni kó n ṣe sùúrù ṣe sùúrù má kọjá àyè rẹ ni o wọ́n láyé wọ́n dùn bá ṣubú ìbínú ọlọ́run ìyá ọlọ́run wọn ò lè dáadáa a lè kọ́rin mùsùlùmí fún gbogbo tó máa jẹ́ pé ẹlẹ́sẹ̀ tó máa fẹ́ mú wọn tó orí ẹgbẹ́ tó ń mú ó sì máa mú dán kò lè bọ́ tó bá ní ní ń bọ̀ wọ́n lọ́hùn kò yẹ kó ọdún wọ́n á tún níjọ́ kan òjò ó bí wọ́n gbọ́dọ̀ so gbogbo ń taba ń pin tókùlé ẹ̀ka àti ìjà tó bá ń bẹ̀ o èyí ká ka tẹ̀síìrì díẹ̀ lẹ́yà kan ọ̀run wa sí ẹ̀yìn jàmọ́ àjùsà ẹ̀ lónìí sàlà ọ̀sẹ̀ wà lẹ́yà àbí. báwo ni sọ́yìn. báwo ni sọ́yìn sàlà. قل لا أجد أخرج عبد عبد عبد بن أميس عن طاووس قال إن أهل الجاهلية كانوا يحرمون أشياء ويستحلون أشياء فنزل قوله تعالى فنزل قوله تعالى قل لا أجد فيما أوحي إلي محرما أبا وأبو ما أميدي وما أنت وسبا وأبا أبا وأنا وراء دائما كان وما صغر وكليه مسلم أنت وكليته لا يا إخوة كليته إذا كنت تبيع النبي أنت بي أن تبيعني تيان سليه وكجو كمن تاكالو المناسبة نعم، نعم، نعم. رد الله تعالى في الآيات السابقة على المشركين الذين كانوا يحرمون ويحللون من الأعنيام بحسب آوائهم من ní ọba àdìjọ́lá ó dá ìṣèpadà sódà àwọn káàkiri àwọn àwọn ẹlẹ́bẹ̀ wo àwọn tí a ń ṣe tí wọ́n fẹ́ léèwọ̀ tí a fẹ́ lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹran àtàwọn nǹkan míì pẹ̀lú pẹ̀lú wọn. wà á bá a nà àna tàhárí máa wà tàhárí lọ láàyè bùtò ìlà tìlíwáhà yìí. ọlọ́run wa làmọ́lẹ̀ wà nílé wípé ìṣe nǹkan léèwọ̀ ìṣe nǹkan lẹ́tọ̀ọ́ kò lè fẹsẹ̀ múlẹ̀ àyàfi kẹ́kẹ́ wa kẹ́kẹ́ المحرمات على الآكلين هي أربعة فقط. ayé ọlọ́run wa dàmọ́ lọ wà nídìrí wípé àwọn ń tà gbọ́dọ̀ jẹ́ nínú nǹkan tó jẹ́ ìwọ̀sí gbogbo àti wọn jẹ nǹkan kò ju mẹ́rin lọ alakoko alimaita duku ẹran wadamuli mato tó bá sàn jáde lára ẹran walahamuli xinzi ẹlẹ́dẹ̀ fa iná orí. o tún wá jẹ pé ẹgbẹrin lọ́tọ̀ ìjàpé gbogbo gbàtà bá lẹ́tọ̀ọ́ sí ká jẹ àwọn yòókù àgbẹrẹ jẹ òun torí pé ebi ń pààyàn ọwọ́ arúgbó ẹran ọjẹ kọ́ba àti kíni kọ́ba àkú gbọ́dọ̀ jẹlẹdẹ yìí náà ní àfẹ kapa. gbọ́dọ̀ jẹlẹdẹ mọ. ẹ jẹlẹ ẹ má jẹlẹdẹ ẹ ní ala òní nìyẹn dídí kó jẹlẹdẹ. so ẹlẹ́kẹ̀ẹ́ ni wàlú tó. wàlú tí tu wàlẹ́ ni orí labi ilẹ̀ orí la. ẹlẹ́kẹ̀ẹ́ ni pẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n pa kókè sọlọ́run tàbí wọ́n pa ní ilé ìwọ̀dà kọlọ́n sí. àtẹ̀síru wàlú bayán. ìtumọ̀ àwọn àyà بين الله تعالى في هذه السورة المكية أنه لا محرم إلا هذه الأربع وأتى بها وأتى بها بصيغة الحصر مبالغة في بيان أنه لا يحرم إلا هذه الأربع وأكد ذلك في سورة النعل فقال إني ẹ ká yàyẹ ń bọ̀. ọba nìjọ láti àlàyé iná súra yìí. pépé súra yìí màkìyà ni mẹ́kà ló ti sọ̀kalẹ̀ mẹ́kà ni àlàm ti sọ̀kalẹ̀ fún ànábì. ọ̀là mọ́tẹ́ ń bẹ̀ yí pé nǹkan mẹ́rin péré lé yọ ọwọ́ amúá ní ojú pẹ́ẹ́nà pé kò ju mẹ́rin lọ. ẹ̀yin kan wàá tàbí ya ìsígàtẹ̀lẹ̀ hàfìrì ó wá mú wá lójú tẹ̀nà pé ìlú tá àwòrán jẹ́ ojú mẹ́rin lọ lọ́dún tá à ń kọ́ nǹkan míì abẹ́ mẹ́rin náà ni ó kò sí. Nítorí kọ́ ń sọ nínú Súrátù Nahali. Innama harrama alaykumul maytata wad-dama wa lahmal khinzir. Wa ma uhilla lighayri Allahi bihi. Faman ittara ghayra baghin wa la فإن الله غفور رحيم ọlọ́run la máa ń dà yìí pé ìnámà ọlọ́fi ìnámà gbé wá pé kọ̀kọ́ gbáǹtà fẹ́ kà í jẹ́ ẹ̀ lẹ́tọ̀ àti nǹkan àfiléwọlé lórí òkú ẹran ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ àbí nta pa fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àmì ntàlábà ni tí ò kọjá lè tí ò fi jẹ lẹ́sẹ̀ ó lè wá jẹ́ ẹlẹ́dẹ̀ ọlọ́run dára àánú yàrá foríjì. sàmà àlékún jàmá. wọ́n rà mí sẹ́bìtì kan sí ẹ̀yin jàmá tí n bá jíṣẹ́ méjèèjì tán pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bá ń gba àdúrà tí nínà. ẹni àkọ́kọ́ wọ́n bẹ̀ mí ní àdúrà fún àwọn ajẹ́nàsì wa yìí látòlù yìí bá fà wá ajẹ́nàsì àgbà àfàwà international àfàwà maktabi àfàwà olómi àfàwà ibrahimu alamana wọn náwó àdúrà náà dọdọ afa fúlàní wọn nítorí pé nítorí bí àdúrà fáwọn ajẹ́nàǹsì yìí afa fúlàní náà tó pa ń bẹ̀ kí lóyún tó bí àdúrà fún wọn ni pé àbíta lẹni tó rán aládùúgbà òun náà ni afa wa àgbà onílé ọlá dẹdẹ wọn àtàrà sí ní ọ̀dọ̀ wọn ní ayégun wọn ní láti gbà yẹ àwọn òun tí ì gbọ́ ọdún rẹ̀ àwọn agbáàdù rẹ̀ ló bá nàlẹ́ sí. wọ́n lọ wá tó bèrè pé níbi wọ́n ti ti wá àti ilé yìí náà wọ́n wò pé wá àtẹ́bẹ̀yẹ̀ bá ń bẹ́ nìkan gbà míì kì í máa bí nǹkan ṣe tó kí bàbá ta kété títà àti wọ́n á ń lò lọ́ọ̀kan ní àmọ̀fẹ́ à ó tó yìí wọ́n sọ̀rọ̀ àfa wà lẹ́gẹ̀dẹ̀ kọ́lọ̀ rúbà wọ́n ní àwọn ajá náà sì nọ́mbà gbogbo wọn pé lọ. ìbẹ̀rẹ̀ àwọn sùn. àwọn kan sùn lọ́gbàdàn pé ẹ̀yin bàbá ẹ̀ ń sọ̀rọ̀ ẹ dàbí oníyàálù àwọn ń so pé bẹ́ẹ̀ ṣe ń gbé làwọn ń ju bá ṣe ń jù lẹ́yìn hàn gbogbo wa ta wa parapọ̀ ó gbòdìdì ó wà sí náà àwọn ni pé ọlọ́run ló mọ̀ mọ̀ bá wa ṣe. ó sì gbọ́ ìyẹn máa ń dúpẹ́ fún sábà bíi pé kí báwọn ṣàdúrà fáwọn yìí máa ní mo gbọ́ máa ń lẹ́nu pé àdúrà ti ṣe fún wọn ẹ̀yin jọmọ́ àlẹ́ máa ń tà ní ẹ̀. àkú bẹ́ẹ̀ kan yẹ̀ àgùn táwọn kankan fún wọn náà èmi sì mà pé omi tí wọ́n ń lọ náà ní tọ́lọ́ ń rọ̀ fún wọn yìí. ntí ọ̀làwó lọ tó sì la wàhálà lẹ́gbẹ̀ẹ́ ojúmọ́ ìdí wọn bá lẹ́gbẹ̀ẹ́ wọn kẹ́kàá ó mọ̀ gbọ́ létí báyìí àwọn ẹ̀ka ká kọ́ ìṣe ọlọ́run wọ́n jọ ọtí báyìí rẹ̀ pẹ̀lú wa pé àjọṣe ẹ bá mọ bí kọ̀ọ̀kan wọn ti wá kí wọ́n ṣe wá sí ọdún yìí nìkan ọlọ́dún ọdún yìí kan máa tún lẹ̀ yé orí báyìí náà tún ni. igi kan máa dágbé fún babaláwo babaláwo ni ebi àwọn kan náà ń kó tì í ti fi ń jẹ́ náà níbi agbẹ́sí wọn ọmọ ẹ̀dá ànábi ádámà yìí pé ẹ̀sìn sí àdúrà yìí ọlọ́ba fi yíyàn sáyé ẹ̀sìn sí àdúrà báńkì kó yẹn rẹ̀ yìí náà ọlọ́run ọlọ́run àbùsí ni kéèyàn ṣe ń jẹ́ ọ̀dà akẹ́kù kó wá fi ń tọ́ka tọ́ka pé ẹ̀tọ́ ẹ̀ ló ṣe ẹ̀rọ gbé ẹ̀dúgbà àgbẹ̀jẹ́ ní fẹ́ṣọ̀ náà ti yóò ọlọ́mọdé ẹ̀ ti ṣe náà o wọ́n wá ń rí mọ́ wa ọlọ́run jẹ́ àjọ kan lẹ́yìn ìṣòro náà wọ́n jẹ́ tó fi sàbú mọ́ àdó àti orí ọlá ṣe fún ọlọ́mọdé ètò ìjọba wa náà ń sábà nígbà wọn ní kọ́ ọlọ́mọdé kírọ̀ ọ̀tá náà gba ẹ̀wọ́ ọ̀sàlẹ̀ wọn ní kí náà gbé ẹ̀wọ́ ọ̀sàlẹ̀ wọn àgbára ọlọ́run wọn àtúbí rẹ̀ wọn àhàwọ̀ làkúrọ̀tà ìlàbìlà wọn àsúná ọlọ́mọdé fàbẹ́ríkà sí wọn àsúná ọlọ́mọdé fàbẹ́ríkà sí àti lóṣìí ó fàwẹ́ ka fèsì tọdún yìí tó fi fèsì lọ èmi láti fi lẹ́yìn lẹ́yìn olùdó lọ́ba kẹ́kẹ́ báyìí lọ láhùn làkúwàtà ìlà ìlà iṣẹ́ kan nù iṣẹ́ kejì ní ẹlẹ́yà kan ẹlẹ́yà ta sọ yìí ó wà nílé ẹ̀kọ́ wa ní dáwà ó ó wà fẹ́ sì jáde ńbẹ̀ ẹlẹ́yà yìí fúnra ẹ̀ tẹ́ bá rí ẹlẹ́yà yìí ẹ sọ pé ó níbi àánú ọlọ́run gangan kéèyàn sàánú ẹ̀ láì ní bùkátà kankan ó sì gbà láti wà ní ìjà ó gbà láti wà ní ìjà ó wá wá bá mi pé òun á wà ó sì pè sí màá ń pa ẹlẹ́hàyè náà rí pé ó ní pírọ́blẹ́mù ọkọ kò sí ilé lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ fún àwọn ìdí kan ó wá ní bùkátà. àwọn èèyàn rẹ̀ tí n tó sọ fún mi wọn ò sì fẹ́ wà ní ọjà pẹ̀lú àwọn ìgbà ẹni wá dúró wá wá ìkaràn lọ́wọ́ ní àná láfẹ́ sọ fún yín àmẹ́yìn tí ó yẹ kó rán alé tí èsù gbà wọn lágbè wọn ò rán alé tí ẹ ti ń dìde lánàá yẹn ẹ ti dìde ní sọ fún mi à àwọn ti dìde sì máa ń ní nǹkan kọ́ máa gùn gàràgàrà. tí ìbádọ́rọ̀ bá sọ̀rọ̀ fún yàn ìyẹn náà máa ń pọ̀ orí lé mi ó sì ẹ̀yìn jàmá lórí fáàyè pé káà náà máa gẹ̀yìn náà gàràgàrà ẹ ti dìde tán ká máa fi ẹdú ẹdú ẹdú àà owó la pè é kí bá ti pé ẹ máa ń tẹ̀ ń fi ń rà lọ́dọ̀ ọlọ́run pé àánú ọlọ́run lè fi ń wá àti títí wá dùn ní ẹ ti fi àìsè ya dá tẹ̀síìlì ìlú kàdírà ìfàyín sọ ọ́ ní àsìkò tí ẹ̀mí ti dìde. ẹlẹ́hà yìí ọlọ́run sọ lásìkò wọn lára tí àfẹ́ máa sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ìbàsí mùsùlùmí ẹlẹ́kìtì ni pé wọ́n á ní bùkátà ẹlẹ́kìtì ni pé wọ́n wà lẹ́nu lọ bá wọ́n jáde lé kíru tọ́yẹ kí ọkọ kọ́kọ́ ojú gbamgbam ní ìjọ kan jò níbẹ̀ yẹn alọ́bí wàlímọ̀ kan ní ẹlẹ́yà kan náà máa ń bẹ ọkọ ìwà lẹ́yìn rẹ̀ bàbá gbà lẹ́yìn fúnkẹ́nà. tó ìwúrí kóbìnrin èèyàn kẹ́kọ̀ọ́ kéèyàn ràn lọ́wọ́ ẹ̀tọ́ èèyàn ni ebili yóò lé kò lẹ́ni tí sísè bẹ́ẹ̀ fẹ́ àwa jama lọ wa kí báyìí ẹ dá kùnà jama ọlọ́run kù yìí lásìrí ẹ̀yin náà ò ní dẹ́n tí wọ́n ń dáwó fún ọlọ́run ti tẹ́lẹ̀ ayé náà ọlọ́run ti kó náà ò yí jẹ́ ẹ̀ náà ní ọlọ́run ẹ ni ní gbowó náà ẹ bá gba tèmi ní. ẹ bá gba tèmi náà ní. àwọn bá ní kanáà wà létí pé àdúrà tí à ń ṣe ọ̀la ni ó pè é mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta tó parí lọ́la lẹ́yìn asùn insha Allah ìjà ìgbìmọ̀ tàbí kópa ń bẹ̀ o. àbàbá ní ká fúnra wọn ní nọ́mbà kan lẹ́ẹ̀kan ẹ máa kọ́. wọ́n ní ká máa kọ́ lè nípa àwọn ṣéèkù wa àǹbá zakariya balójà bá tọ́lọ̀ ń kọ́ ilé tó ńlá àti mọ́sáàsì pàmpà tọkọ́ fún wọn ní ọ̀nà ayé wọn ní ìjà ìrìn sábà ńlá kárẹ̀fẹ́ sí ní ọ̀nà pẹ̀lúgbọ̀ ọlọ́run bàbá wọn làwọn rò wá kárí pàǹpẹ́ wọn ká tí wọn kórìíre kú dùnú. nọ́mbà náà rèé o oh eight o oh, o oh eight o five five five five twenty twenty four four four four zero eight zero eight lẹ́ẹ̀kan sí. o eight o o eight o fifty five fifty five twenty twenty four four four four zero eight zero eight. tọ́ba ń gbọ́ rédíò yìí jẹ̀mọ́. tọ́ba ń gbọ́ rédíò yìí jẹ̀mọ́. ẹ̀rí kí àwọn kan kí wọ́n máa ń ṣe pé àwọn làwọn lẹ́sìn báyìí. ṣé máa sọ bẹ́ẹ̀ ni báwọn làwọn lẹ́sìn báyìí. wọ́n máa ra káàdì sáá lórí rédíò. wọ́n máa ra káàdì sáá lórí rédíò. wọ́n máa kí ọ̀gá wọn. wọ́n máa kí ọ̀gá wọn. kí ara wọn. wọ́n máa kí ara wọn. gbọ́dọ̀ ń ṣe yẹ wọ́n ń fọn lórí ẹ̀sìn wọn àti àti ìmọ̀ fọ̀ká ni. wọ́n ń fọ̀ká wọ́n fọ eré èsì tí wọ́n ní o. ẹ dákun jẹ̀mọ́ ọlọ́run ìlọ yìí náà ẹ bá ní ra káàdì. ẹ bá ní ra káàdì o. bàbá yìí lórí rédíò. ẹ bá ní kí àwọn sáà bàbá yìí bá ní kí lórí rédíò. ẹ dákun wọ lọ. wọ́n kù múra ìsídọ̀lá àbí wọ́n ti tá àdìrọ́lá náà. ẹ dákun ẹ bá ní. ẹ bá ní kí ọlọ́run ti lé fún lóore o. ẹ ti tó wọn ọlọ́run bá dún bẹ́ẹ̀ kárí. ẹ lọ sọ